أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته أدا وقف ولهم ولهم با إليتي أدوا أسدى بنتي بلاي ọlọ́run ọba yìí sì fẹ́ràn wa tó bẹ́ẹ̀ gẹ́ ó fi gbogbo àwọn nǹkan tá a fi lògbésí ayé tí ó fi máa já sí rọrùn ó dá síbẹ̀ fún wa ọlọ́run ọba yìí kò tún fi wálẹ̀ ká máa bẹ́ńbẹ̀ bẹ́ẹ̀ lásán ó tún fi tírà rẹ̀ tí ó máa jẹ́ ìmọ̀nà ó fi ránni sí wa ó fi ànábì tí wàá ṣàlàyé rẹ̀ ó tún fi tì í kẹ́gẹ́ kọ́ mọ wá bá ànábì náà kọ́ mọ bá àwọn ará ilé ẹ̀ kó máa bá àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo ẹni tó wá fi dáadáa tẹ̀lé ànábì náà tó fi dijọ́ gbẹ̀ndà àlìkìyàmù. àwọn olùkọ́ wa ọlọ́run musa bá wa ṣe dáadáa fún wọn àwọn òbí tó bí wa ìdùnnú gbogbogbò ọlọ́run dákun musa bá wa ṣe fún wọn bẹ̀rẹ̀ àwọn ti yá rahman rahmin. gbogbo wa náà pátá ọlọ́run kó gbàdúrà gbogbo wa gbogbo tó ń kálukú ń fojú lé fọkàn lé ọlọ́run kó musa sí fún wa gbogbo etí ọ̀tẹ̀ wa lọ́rùn mọ́ nínú ìgbésí ayé wa ọlọ́run musa bá wa gbé kúrò bẹ̀rẹ̀ àwọn ti yá rahman rahmin ọlọ́run àlàáfíà tó pé ọlọ́run dákun musa wá fún wa o fún wa ní àlàáfíà tó pé nínú gbogbo oríkèéríkèé tí ń ṣàìsàn lára oníkálukú wa ọlọ́mọṣá wò wá sàn bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ àmọ́tí ya rahman rahim. àdìsí tí a máa kà fúnra wa ní èní òun náà ni àdìsí ọgọ́ta hadith sixty nínú tíra tá a sí miato hadith lèlè efdè lè tí a ń kà fúnra wa. àdìsí àfàwọ̀ anẹ́sì ni tí wọ́n gba alákọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam àfàwà anásì yìí òun ni ó jẹ́ ọkùnrin kan tó ṣe wípé ìgbà tá ànábì délùú Mọ̀dínà gbogbo àwọn èèyàn ń wò wípé gbogbo àwọn èèyàn ń fún ànábì ní nǹkan ń fún ànábì lẹ́bùn òun á wò pé kò sí nǹkan tóun ní tóun fẹ́ fún ànábì kóun ọlọ́ọ̀lẹ́ gbé ọmọ òun yìí kóun ó gbé fún ànábì kọ́ ọmọ káànábì ọmọ aránṣẹ́ káàkiri Allahu akbar ẹ wọ àwọn èèyàn látara ìfẹ́ tí wọ́n ní sí ànábì ọlọ́run bákan náà ẹ wá wò ó eléyìí tó ṣe òun náà wípé àtẹ̀yàn sí bàbá kékeré gba ńlá náà ni wípé tó ju ọmọ rẹ lẹ̀ fún ànábì ọlọ́run pé káànábì ọlọ́run sáà máa ránṣẹ́ káàkiri kọ́ máa ṣe irúṣẹ́ ànábì ọlọ́run wípé àtẹ̀yàn sáà mọ bó bá ti wọ́ ó ṣe àfàwọ̀ anẹ́sì òun lọ́wọ́ gbàdí sí wa àfàwọ̀ anẹ́sì náà sọ fún wa yìí pé gbogbo ọdún tóun lò lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam ànábì ò pè òun ka kọ́ àmọ́ báwọn wí pé èsì tó fi ṣe léyìí abẹ́ nìkan limadha fa'alta hadha kí ló dé tó fi ṣe léyìí. àbá gbọ́ yóò bí ọ̀rọ̀ ẹni pé ẹni tá a bá sọ fún un pé kí ló yóò jẹ yàrá ìtumọ̀ ni pé ànábì ò fìyà jẹun rí kódà ànábì ò bú un pé ọmọkọ́mọ ni rí ọ rí kódà àbá wa yẹn débi pé kan náà ń bóun ṣe ń lọ báyìí òun fi kàn débi táwọn yẹn ti ń ṣeré ni òun bá jòkó mẹ́rin òun bá bá wọn ṣeré pàtó ànábì òtún débẹ̀ nǹkan ànábì kan rí wọn báyìí kọ́dà ànábì ọ̀bá wọn wí lórí ẹ̀ ó rántí ìgbà yẹn pípa kékeré nípa wọ́n àwọn báyẹn igbó ni ó yẹ ká ànábì òtún ń júwe ìwà tí ń bẹ lára ànábì sallallahu alaihi wasallam eléyìí náà káwa náà ká kọ káwa náà bá lọ́mọdé lọ́dọ̀ àbí àwọn tó gbogbo mistake náà wá sí náà làwọn máa fi fìyà jẹyàn lé lórí èèyàn gbọ́dọ̀ jẹ́ ní tí ó lámojú kò èèyàn sì gbọ́dọ̀ lẹ́ni tí ó máa lákèésí látara pé bóò ló ti yẹ kí á mójú táwọn ti bá ń bẹ lábẹ́ wa. afáwa náà sì gba àdìsí yìí wá àdìsí náà ń tọ́ka lórí ntí ọba fẹ́ fúnra ara rẹ̀ òun náà ni ọfẹ́ fọmọlàkejì àdìsí àti máa gbọ́ gbogbo gbà náà ni. ó wá so papọ̀ mọ́ ìgbàgbọ́ ánì nàbí yìí sallallahu alaihi wasallam qala la yu'minu ahadukum hatta yuhibba li akhi ma yuhibbu li nafsi kojú báwọn náà lọ gbọ́ láti máa dísì náà tẹ́lẹ̀ abáwa anas ó ní òun gbà wá látọ̀dọ̀ ànábì ànábì ń sọ wípé la yu'minu ahadukum ìgbàgbọ́ ẹnìkọ̀ọ̀kan yóò tí ì lè di ìgbàgbọ́ tó pé báwa bá ti tu nìyẹn àti ìlè pè yín ní onígbàgbọ́ o táwa sọ wípé ìgbàgbọ́ yín yẹn pé àtàyò ìbàlẹ̀ àhì àyàfi kó ṣe wípé ọmọ ènìyàn náà ti ń júwe ara rẹ̀ gẹ́gẹ́ bí olùgbọ́ náà bá gbọ́ yóò máa fẹ́ fọ́mọ ìyá rẹ̀ náà mùsùlùmí máa yọ ìbò lè náà sì ì ohun tóun náà fẹ́ fún rẹ̀. jàmá ọ̀rọ̀ yìí kọjá bá a ti sọ ọ́ lásán yìí o pàápàá jùlọ lórílẹ̀ tá a wà yìí ọ̀rẹ́ sí ọ̀rẹ́ kejì ṣé ń tọ́ ń fẹ́ fúnra ara rẹ lọ́n fẹ́ fóun náà àbí wọ́n fẹ́ kí tiẹ̀ ó ju tiẹ̀ lọ àbí kí tiẹ̀ ó dáa ju tiẹ̀ lọ. púpọ̀ àwọn nǹkan wọ̀nyí a gbọ́dọ̀ kíyèsí yálà lọ́kùnrin ni àbí lóbìnrin ni àwọn oríṣiríṣi nǹkan ló ń kálukú wa gbọ́dọ̀ kíyèsí lábalábẹ̀ ẹni bá jẹ́ olùkọ́ bó ti ń fẹ́ kí àwọn ọmọ tiẹ̀ ó rí láyé ọ̀fẹ́ fáwọn ọmọlàkejì náà kódà àwọn ọmọ wa ṣiṣẹ́ lórí àwọn ọmọlàkejì níwọ̀n níṣẹ́ tó ṣe lórí àwọn ọmọ tiẹ̀ fi àtàwọn ọmọ tiẹ̀ lẹ̀ fọlọ́run kọ́ wá wo bọ́lọ́run ti máa ṣe àwọn àwọn olùkọ́ ntẹ́mi ntó jẹ́ nǹkan tọ́lọ̀ máa ṣe jù ní gbogbo ẹni tó bá jẹ́ olùkọ́ wọ sábòjútó àwọn ọmọ ọlọ́mọ kọ́ wọ àwọn bọ́lọ́run ó ti sọ ọmọ tiẹ̀ àpẹkẹ́yìn ọmọ tiẹ̀ náà lẹ̀ kọ́ máa ń sábòjútó kankan o kọ́ máa ràn lé ẹ̀kọ́ o ṣùgbọ́n kìí ṣe pé wàhálà tó ń ṣe lórí àwọn ọmọ ọlọ́mọ kìí ṣe pé irú wàhálà yẹn ló tún ṣe lórí jíjẹ ọlọ́run fúnra ara rẹ̀ ní ọkàn máa bọ gáìdì àwọn ọmọ rẹ̀ ní ọmọ bọ nù wọ́n nímọ̀ lókùngbà tí wọ́n bá ti jẹ́ olùkọ́ tí sì ń ṣiṣẹ́ lórí ọmọ ọlọ́mọ pẹ̀lú àníyàn tó dáa bó o bá ti ń ní àníyàn tó dáa lórí àwọn ọmọ ọlọ́mọ tó ń fẹ́ fún wọn yẹn mọ̀ pé ò ń fẹ́ fúnra ara rẹ̀ náà nìyẹn torí pé tó ń fẹ́ fún wọn yẹn ò ń fẹ́ fáwọn ọmọ tiẹ̀ náà nìyẹn ló fi gẹ́sí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tíṣà àwọn èèyàn máa ń wà mọ̀ stegrip pẹ̀lú ọ̀rọ̀ wọn ni ọ̀rọ̀ wọn máa ń jọ wọn lójú àbúrò lélẹ̀ yìí àṣìwá torí pé ọlọ́run ó máa lò ó ni bí wọ́n ti ń kọ́ ọmọ ọlọ́mọ bẹ́ẹ̀ ọlọ́run máa kọ́ ọ̀hún náà tiẹ̀ wọn àpò ìbò lòun àti tún gbé agbárí tiẹ̀ yìí wá ọlọ́run ló lo iṣẹ́ ti bàbá ọlọ́run ló lo iṣẹ́ tìyá láti fi ran níbi iṣẹ́ kan ni wọn ò fẹ́ kí wọ́n dáwọ́ dúró lẹ́nu iṣẹ́ wọn náà ò ní ṣe okùn wọn náà ò ní jẹ́ okùnfà bí wọ́n sì dá àwọn àlàkejì rẹ dúró lẹ́nu iṣẹ́. obìnrin ò ní fẹ́ kí wọ́n ó lé ọ jáde nílé ọkọ rẹ wọn náà máa hùwà tó wọ́n fi lé ẹnìkejì rẹ náà jáde nílé ọkọ rẹ eré àmọ́ ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn obìnrin míì níbi wá ti bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ara wọn bí lápẹjúwe kómi ọmọ sọ jáde lẹ́nu ẹ̀ à kódà lọ́dọ̀ àwọn o owó táwọn fi ń ṣe bẹ̀ bíi five thousand làwọn máa fi ń ṣe bẹ̀ kọkàn èyí five thousand tẹ́yẹ́ yẹn sípò àwọn àpò báwọn gbọ́dọ̀ ọkọ yẹn àti ń ṣiṣẹ́ ṣe tíṣà náà wọ́n ṣe ṣùgbọ́n bí tí kò kórìí agbọ́dọ̀ fi five thousand síbẹ̀ ah wọ́n try wọ́n gbìyànjú o àwẹ̀ táwọn fi ṣe bẹ̀ ju bí one thousand naira wọ́lọ́gọ́ sọkọ rẹ a pé amabisi ń rówó ọkọ tèmi tẹ́ pé tíjà lásán kan ní í ṣe five thousand láfi ń ṣe bẹ̀ kátó wá pé ọkọ ti tẹ́ tẹ́ pé títí ń ṣiṣẹ́ àwọn náà amabisi ń tó kó mú owó gidi wọ́lọ́gọ́ pé ó ti lé jáde kó lé ọkọ nígbà tó ń bá kọ́dà bàbá alágbájá pé gan ni wọ́n ṣe school five thousand náà fi ń ṣe bẹ̀ kátó wá pẹ́yìn ìdí lẹ́kítọ́rà àmẹ́tẹ́ ń gbà ló ní yunifásitì kẹ́ẹ́ pé one thousand péré lẹ́mọ̀ fún wa ká fi ṣe bẹ̀ tẹ̀wọ̀n pé tó bá bọ́ sápò bínú ọkọ̀ tó bá fìgbà ti si tó bá dẹrù ẹ̀ bọ́ta tẹ̀wọ̀n wípé ọgbẹ́ ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ nìyẹn ó sì lò ó jẹ̀mọ́ bó tilẹ̀ gẹ́sí pé tá a fẹ́ lò bẹ́ẹ̀ ni wípé obìnrin eléyìí tóun náà mọ̀ mọ̀ tó yẹ pé irú obìnrin bẹ́ẹ̀ wá nìí bóyá tipátipá lọ́kọ́ fi ń fún five hundred naira èyí tó ní five thousand ń gbà wọn bóyá tipátipá lọ́kọ́ fi ń fún five hundred naira ìwọ náà mọ̀ lè jẹ ní àbí ìwọ náà ń ta àwọn wórobo wórobo tí ìwọ náà ń ta ìwọ náà fi kúnra wọn àjọ àjọ wà ní olùrànlọ́wọ́ ara wa ni o kìtìpẹ́ nìkan wá sàṣekú bóyá ntọ́kọ rẹ̀ ti ń ṣe tíṣà àwọn ọmọ wí fún un ṣùgbọ́n látara kíni látara àìmọ́ nífẹ̀ẹ́ fún ọmọlàkejì ní tá à ń fẹ́ fúnra wa yóò wá fi ìwà burúkú ọ̀rọ̀ burúkú yóò fi létọ̀ ń jáde kúrò lábẹ́ ẹrù rẹ̀ eléyà máa wáyé bẹ́ẹ̀ náà ni àwọn oríṣiríṣi ọ̀nà míì ìwọ ń jẹ gbádùn níbì kan o sì rí ọ̀nà tẹ́ẹ̀mọ̀làkejì rẹ náà lè fi máa jẹrú gbádùn bẹ́ẹ̀ ṣiṣẹ́ tọ̀ kóun náà máa jẹrú gbádùn bẹ́ẹ̀. ìwọ mọ ọ̀nà tó fi bọ́ níbi àwọn ìnira kan o sì rí ọmọlàkejì rẹ tí ìnira kan mú si tọ̀ bóun ló ṣe bọ́kú onú ìnira yẹn eléyìí ni ó túmọ̀ sí wípé ìgbàgbọ́ sọ wípé ní kò tí ì pé ìgbàgbọ́ ló di tó pé náà fún ara rẹ òun náà fẹ́ fún àdìsí yìí ó kó oríṣiríṣi ó kó oríṣiríṣi nǹkan sínú abala. léyìí tó ṣe wípé báwa náà bá ń fojú wo bọ́rọ̀ gbèsè ayé ṣe ń lọ a máa mọ ìtumọ̀ àdéhùn yìí sí dáadáa kúńkálukú náà kọ́lọ̀ jòkó lẹ̀ kọ́lọ̀ ronú lórí ẹ̀ kí ni èrò rẹ sọ́mọlàkejì rẹ kí ni ìgbésẹ̀ rẹ lórí ọmọlàkejì rẹ ṣé torí àǹfààní títí ẹ ọkọ kí tọmọlàkejì ó rí bí ó ṣe rí ẹlòmíín lórí àǹfààní títí ẹ tó wù wá gbogbo tó wulẹ̀ ṣẹlẹ̀ sọ́mọlàkejì kò sí ń ọ jẹ́ fọmọ tiẹ̀ sògùn owó torí pé ọfẹ́ náà àwọn ọmọ tiẹ̀ ó sì ń fọmọ ọlọ́wọ́n sògùn owó. ibi wọn náà lóríkè ó ṣe génu oríkè ara tiẹ̀ kó fi sògùn owó tó fi wá gẹ́sí pé oríkè oríkè ẹni ẹlẹ́ni òun lòún gbé òfin sògùn owó. eléyìí náà wọlé sí abala àdìsí yìí náà bákan náà gbogbo ń tọ́ba tẹ̀lé gẹ́sí pé ó lè kó nira wọ́ọ́rí gẹ́gẹ́ bí ìnira fúnra rẹ̀ ọ̀ jẹ́ nira fún ọmọlàkejì náà ìka míì sì ń bẹ ó lè má jẹ́ ìnira fún ọ ṣùgbọ́n lọ́dọ̀ ọmọ làkejì yẹn ìnira ni ọmọ jẹ́ fóun tó bá ṣe fún ọ gbọ́dọ̀ sọ àwọn nǹkan wọ̀nyẹn náà làwọn bá fi máa sọ pé ní ẹnà húsnà ìdàzẹ́ yìí di wàá ọkùnrin ó ìdàbá kiri nǹkan tó jẹ́ ń tọ́ lọ́dọ̀ zayidi ń gbà mí ó lè jẹ́ kúrú lọ́dọ̀ bákiri bákiri lè pé ilé ìwọ̀n tẹ́mi lọ́rùn ìmọ̀ rí bẹ́ẹ̀ ni yorùbá náà fi sọ wípé èyí wù mí ò wù ọ́ òun ni òjò apawọ́pọ̀ fẹ́bìnrin wọ́n lè pẹ́ dúdú lóhùn nǹkan pàmò dáadáa òkúpa ló wèmí nítorí ọba ti mọ̀ yẹn náà nature ti tiẹ̀ nǹkan tó bá lè pọ́ bá aláàmú náà ni lápèjúwe nísìnyí nígbà tẹ́nìkan pe pé ah gàlàbíà yìí bó ṣe balẹ̀ dáadáa yìí abẹ́rẹ́nìkan náà ló wù ah, gbẹ́mí náà rẹ ẹni tó sì ń wí yìí nítorí lọ gbanagbana ni ọwọ alọrọ ìlà jàlábí àti wà na náà fẹ́ ọmọ wọwọ gbọ́dọ̀ gé sọ fẹ́ máa gbé sùkú bá rìn lọ ó ti yàtọ̀ síra wọn amúyìnwé gẹ́gẹ́ bí àpèjúwe ni bẹ́ẹ̀ náà lọ́pọ̀lọpọ̀ àwọn nǹkan míì léyìí tó ṣe wípé kókàlùkù wa náà ká kí ìsàrà lábala eléyìí a àwọn nǹkan táwa ti fẹ́ fúnra ara wa táwa náà rí i pé ìnira ni ọmọ jẹ́ agbọ́dọ̀ kó níjànú fọmọlàkejì náà àbí gbogbo táwa ti rí pàfà ọmọ jẹ́ fọmọlàkejì káwa níbi táyé dé lónìí àwọn afá sábà máa ń lo àdìsí sí abala abẹ ní pọ̀ ọmọ wọn sábà lo sábala abẹ ní pọ̀ bẹ́ẹ̀ náà lọ́dọ̀ ọkùnrin náà ìwọ náà ò ní ọkùnrin ò ní fẹ́ kọ́ ọmọbìnrin tí ìwọ náà bá bí kọ́ra rẹ̀ láyé o sì lágbára kì í ṣe pọ̀ lágbára ọlágbára kó o níyàwó méjì mẹ́ta mẹ́rin tó òfin ní ṣe sì náà máa ń ta kágbọ́yé o a sọ pé dandan ẹni tí ó lágbára rẹ̀ kó náà wá kìbọra rẹ̀ lọ́rùn ẹni ó bá lágbára ìyàwó méjì mẹ́ta mẹ́rin tí Islam sọ kó gbìyànjú ó ṣe torí pé à ń ti ń rí níta nísìnyí ọ̀pọ̀lọpọ̀ àwọn countries ni wọ́n ti gbé jáde tó ṣe wípé tí wọ́n bá ka sẹ́ńsọ̀ àwọn obìnrin iye òǹkà àwọn obìnrin ó ti di wípé ọkùnrin kọ̀ọ̀kan tí wọ́n fẹ́ kóbìnrin ti ń bẹ́ẹ̀ lù ọ́ tán lẹ̀ ó ti gbọ́dọ̀ fẹ́ bí ìyàwó mẹ́ta mẹ́ta àbí jù bẹ́ẹ̀ lọ ní ti ń bẹ láwọn country, kan lónìí nàìjíríà náà ó ti ń gòkè díẹ̀díẹ̀ jù bẹ́ẹ̀ náà lọ léyìí ti pé gbà tó bá wá mi and my wife náà ni ó sì lówó lọ́wọ́ tóbìnrin yìí ó wà lábẹ́ rẹ̀ tó máa gbé bùkátà tí ó máa a yàyà yà àlàáfíà tí ò ní kankan fún ni mi and my wife náà ni ọwá ń yàlè níta wa ń nù lásán níta tòun ọ̀wá rẹ̀ nìkankan tí ó kọ òun kò rí kan gidi gbé kò lè tọ́ka tí wọn náà fẹ́ kọ́rọ̀ ọmọ bẹ ọmọ tí wọn náà bá bí tójú obìnrin sọ fẹ́ kórí bẹ́ẹ̀ tí ọba ti fẹ́ kórí bẹ́ẹ̀ àgẹ́sí wípé ó yẹ kó o gbìyànjú láti ṣe yẹn níta àwọn fi sọ eléyìí torí àwọn obìnrin míì náà máa ń rí sí pé wàhálà yẹn ọkùnrin pọ̀ kẹ́kẹ́ máa níyàwó méjì mẹ́ta ẹsẹ̀ dẹ́ẹ̀ máa sọ̀rọ̀ lórí eléyìí kéde torí àǹfààní titọkùnrin nìkan torí àǹfààní tàwọn obìnrin náà ni àṣebí yorùbá gan yorùbá náà máa sọ ní ọ̀rọ̀ yìí pé obìnrin tí yorùbá ládé orí kí ni wọ́n pè é obìnrin tí ọ̀ládé orí kò ní fọkànbalẹ̀ kò ní gbèsè ayé àlàáfíà kó kàn máa ràrìn kí àrùn ìjáta káàkiri léyìí tó sì jẹ́ sí wípé ntẹ́lómi bá lóun ò lè ṣe ń pilẹ̀ èyí tó ti padà tún burú jùlọ nípa ara wọn ṣe ìṣẹ̀lẹ̀ sẹ́lómi. bẹ́ẹ̀ náà ni lọ́dọ̀ obìnrin náà òun tóun náà jẹ́ pé òun là kọ́kọ́ àbóhun ní kejì tọkọ wa bá a ṣe mọ̀ràn bọ́yọ̀ kọ́ tiẹ̀ sọ àṣírí tí ń bẹ́ mi pé òun fẹ́ fẹ́ nìyí fún yálà ẹlòmíì tọkọ rẹ̀ ti kú ni tọ́wọ́ wò wípé kí àwọn máa jí ọmọ rẹ̀ kí àwọn máa jí ọmọ rẹ̀ kó wọn gbìyànjú kó wọn fẹ́ kó wọn bá tọ́jú àwọn ọmọ àbóhùn gan náà fún rẹ̀ kó wọn bá tọ́jú ìgbésí ayé ẹ̀ tọ́wọ́ sọ fún ìyàwó ìyàwó ayarí pé tóun o òun ò lè gbà o ṣe é paṣọ wíwẹ̀ fúnra wa rí irú bẹ́ẹ̀ ṣẹlẹ̀ tó ìyàwó kan yarí ọlọ́run wá fi àdánwò òun fi kàn òun náà ọkọ tẹ̀ náà wá kú wá pọ̀ kíkọ́kọ́ tá ń bẹ lọ́wọ́ wa kó ṣàìsí ọlọ́run kó jẹ́ ká bára wa pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ ṣùgbọ́n gbogbo àwọn nǹkan wọ̀nyẹn náà ó gbọ́dọ̀ wá nù tí a sọ pé gbogbo ẹ̀ náà kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ rárá ṣùgbọ́n èèyàn gbọ́dọ̀ dín mọ́nú ẹ̀mí pé tó bá tiẹ̀ ṣẹlẹ̀ a ti rí gbóyún nínú àdìsí ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam tèèyàn ni kéèyàn dúró lórí bọ́lọ̀ ti fẹ́ kọ́lọ́hún sì kun yàn lọ́wọ́ lórí ẹ̀ abẹ́lẹ́ ọ̀bàtà lánàá àánú ẹ̀ eré ta wílò nínú ẹ̀kọ́ lọ́hún kólu láti fi gbèsè ayé nìkan kan wá ṣe àtàwátà àwì àtàwátà àgbọ̀ subhanakallahumma wa bihamdik وأستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته